بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة إركب بالمماريو تا إرسي irkwe beri ma yardan na irguriyo ku tare kwe ma albarka da murse buriyo kuna ola urba wuciri la misici ni guriyo ka abara irge kado man na cire amubaran na sharhul ahadithi nabawiyyati sahiha rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama amecina hundi kuniyuno iri ba daidai cire sai kuna wa kayo in abe kwayo na kamme gorur senga irin kamme goru jama sai ka woyo curo tabbata nkuna wa kayo na tabbata kan ci bar serin ci baje mase iri mare ba sa fa kuyi tere pe mu ga mu katabtar sen na daidai ciwo na daidai mayu iri tila guda guda di bughyatul muslimin wa kifayatul wa'idhin wal mutta'idhin abanna wa ku cini fonte page 81 al amru bil wafa'i bil ahdi wal uqud alkawari yo kayo ngono boro shakani me ngama yo kayo ngono ka boro nan za za cere shakani foro zum mukina di bongo nari mogun funtani il mogun toyani alwafa toyani bil ahdi nal kawari wal uqud na hay go ka boro no gor ka sennin bongo hala to ka kan shari'a bar haika a foro irin kulan na ntoyani qala allahu tabaraka wa taala ilnor kwe kwe ka ŋmene albarka mutuko bayo ŋano a ŋmene alkhairiyo ka gunta tamyo se mutuko bayo ŋa kwe tere jirma te keno haikulu pei bonŋoci wa aufu bilahdi alkawari woga funtani inna alahda kana masula wa bei alkawari ba ne nan fati a cine bangola haran ka kai ka fati a cine bango ni na mana bin alkawari gono in funtani eh in hunu anaci me ya tutu in funtani diya tutun sai ka o in funtani da ka baran na funtani inde mo beyo kan ban ha cine ciyama jamar kai marci tambon kanu wa awful kaila idha kiltum illor kai wa awful kaila ne sijiyo wan funtani idha kiltum denoobanesi wazinu bilqistosil mustaqim wabara haikano na balance awin macin nesi jiyo kan kaiyo daidai zako nesin nan anaci boron maka bara haikan na balance jisi a cire di haikayon ga koto kan ya na man nesi jiza daidai wan hobu hobu kaka kaka na loloyo kadam den na konu na konu marga ka take ci fo ampeze kilo kaza kiyama boron su ka kwe haru ilnor kwe ci wa nesi ji ciri ciyo za ko nesi na <clears throat> deri ba za han kwe do kan me haikan nesi nadi a no mizan na haika domin ga dama kuna no kadiya amene mana puwa ndi aha mikiyal kere sa tutuma akwai ko barano no wato nesi kika akwai ko bara hari hari yo do kan ngano ma tani kabe ato ngano demba baguna ngari sati gisi dem bada madan jergu maza elit par exemple chaldi su bukata den dan elit ma ka be teke madia ato 1 kilo au chere hari do kameno se madamanto ajindi amaden tunume dende ajenne no ngada jenne no jindam ngari bongodo mu bara fululu ngaro jibri banna kuna irci wai mafose amal no lemunu hari kan baka na lemunu hari lemunu hari asi bon ngoda asi ganna binni binni no lemunu har gono nga na lemunu hari be haba hankaci ni no ba nga bo ngo bunna hari kacal fa he kuri a cada nga ca a de wa hor sai sa she kura amma de de kurba wono kurba hima moto yu to kai ilnor kwece dhalika khairun ngadi ya baral khairi wa ahsanu ta'wila in su kweru fasara fo mani kan baten sen ngadi mo bara daidai sai dai wo ngano mako kari kabara haikan na nesi ji fontani dende batunu nesiyo dembe na batunu nesiyo nesi jiyo di mabara nesi ji foka mboriyo wasu nesi jiyo ka nkuna no bazamma dai ko nesin na wa qala ta'ala ilnor kwece ka jirma ta kai fa kurfe bongo ayai kaci ya ayyuha alladhina amanu no cimmani koni hennoyo awfu bil uqud alkawari sennoyo kan gono wogum fontani alfayo boroma goro kal kawari foyo za an toka ba mai ka gono nindi kayo de presence gono kan na ba mai ma zanga na kan medam amma wallahi maka ko boro ha cine amma bongo yete abudu dara amma bongo yeta su yashi bai ai safo moji hannu kaza dati kaza iri kube kacine kazate wala bor ma cinga dilinga iri kube ci wasu ta bano dilinga ta kalle ka kuna cino yidi hantum yo coro dilinga ba nso dilinga hay ka nam de no ba guna no dia ka gominanti be fosi ka bor fo ga gaina ba ho no yo nan genga na hin ka te ba ko ko mo jira bo fo cere ka kai ka te don na hantum yo ko hay ka nan no dia num fo go no kambara place publique yo no nga fo na men me ya duka na mun nan mai din ngari me ri borfon ya ka he yodi naira naira ko kwe mo jine takalla kuna a jishiyo ka place public no nkin ta den suta ka ji onun foyo musu ma borfo don shirya shirya ko ka birkisi yo ka nga me ki tammata mamma makeni nga gata abine tan to hay ka sa barno ya aserin kari ko gal ka wari yodi choro fontani de abara irina ayoji sikammu kaba huru hadithi yodo kamme wa qala rasulullah sallallahu alaihi wa sallam irpediya a cizinkan nafo heno matabbatan an nafu boroga la imana liman la amanata la wa kade anabara amana ciwo pesi na imani amma da in ban mamo kaya zan dabi ciwo sai madara fasara borose kaci la imana imani si patapata ndebi kakaw limalla amanata lahu wo ka sin na amana si de a sin na amana ma'ana amana si a kamme de a da amana sin kamme si na imani ngo na imani amma nabi jere mu fi no ka liman lam yahfaz al amana wo ka banna nane ka haya da ma kamme su ka ka gari daidai de nor no da ba aman yordala de nor haya ngano ri chalmani da ba ma cikonu ayin kate man wai na munara harin maka an wai dita ka jaro ayin kate man koyo na munara to acere cere da madan yo koyo ka kwa fa bukata to in ka ga nga ya bo bukata jin bukata a te ana te to da ya da boro ka ko bara ya shin imani waladi waladina liman la ahdala wo ka asugal kawal funtani agal kawal walwale wa tunal kawal bongo ngabo bongo shin na dini fari kwe mar ko sufa aban no zanga zamani o ganan ne bugun ko sin domin borfofo non badu ho kan ga mana ciwo ho borfofo non badu wa kan gal ka wal funtani borma alkawali zannani katun alkawali di bongo iri kurpe du ko be ka alkawali funtani bara no mumini yo choro ngana alama yo kan gumbe nanu tunu alkawali bongo abara no munafici yo ngana alama zanka rasulullahi sallallahu alaihi wa alihi ayatul munafiq thalath munafici ngana alama yo akpayo kanga benna alhali munafinsi na ngano nifaqul amal loyo mana munafinsi anci nifaqul i'tiqad domin binenane mana munafinsi cere a bor kar silama cere ko ga dawwa mani ne ka sin na sakan ga cine ta domin cere ci firina amma nifaqul amal loyo kuna mana munafinsi cere di bon wannan nabi sin ni ka kai mana lazibu yo barano ahinza nun fonga kaka gono koji atati domun atati ntebara haika tabbata hadithi ngadi kuna ngano mete kaci idha haddatha kadhab da bo fajino au da ba fajino ngano ba faji di banna gana lew wa idha utumina khani dem ba nane au dem ba nane ka mana da ma kammani amma mana di yorda amma yordala wa idha wa'ada akhlafa ba na alkawal za su kalkawal di funtan amalkawari fozan nani ni bine mo yeyo naka mane cha te kaza ko nane yo te yo diga sukate haikadu ko la kari karani kato tama asi alfayo fin du mois boroma chinse handuka akao eh handuka akwe buyo abene mache abanno samin hmm albayo boron la karbo kanyo za han duwo binnun ka da yadir gono wallahi halfen dumon la karbo kanino babu wannan wonon su bai ka nan wo babu wannan na sonyon su masan yodi wato la kal de si se samin diga la kal obo kanyo kato dar pe hari mon bo dan garo fu kan man bisa samin a domin na ne ka fe dumo an samin ta sadi de fe dumo adu ka ka to n'a jin sai ba vraiment je suis désolé ana borowu da na bɔrɔ wala na bɔrɔ bɛɛ b'a ti tan bɔ kaani domin sa ni di ci fɔnɔ wala bɔrɔ kan sɛgɛn a ga o baani no de na hɔn nan bɛ ka bɔrɔ haifɔ bi sara a ga baani no domin a garɔ ko ba han fɛn di mu a tɔ bɛɛ masa waki wa na bɛ yɔ nɔ madan don gurku ga bitani nga a ci madan sɛ o man la karkaran hari handuwa mabu da ko mu kuma ma madanga ko bai za baka haifote haifora ka te asaraute binni di daidai to dai an mun ka gona ko can nabi na ta cinta lutu hadith fa kunan ngano ka ci wa idha khasama fajar dingan na boro me batak si kere cenni cenni kunan ka gari haikayon na hima senni na busin da bara dini bongono in harta kere wociya nga wociya in suba ken na dini di cine sem mahuna dini di kuna ka gabsa wacere bor tere kortiuga den kaga ari bonji bor tere na bo korton ci adini di cina na ye ko te kwene munafici na munafinci na da ya barza nga haifa mani ka ko ci babatu me ma nga haifa gono abine kuna da yar silama hen non ka bukata hadisi yodi mana me cine kuna no mani da na alkawari za asuka di funtani munafici ya te amar silama hen no cel da na alkawari a funtani no irpe kwe beri malda mun kuna rawahu tabarani yu fil awsat de boron guna al imam tabarani amana tilaw al mu'jam al awsat kuna india mai don duka fa di wata an anas bin malik radiyallahu anhu arda hadithi o meta hukum su ko baranna hadithun hasan hadithin o ka boriyo boron bahin ka bai na de ya shartiyo ka mbukata hadithi hunde koni cina kuna buda ya harta nunka hadisi wa bani nana kaka hadisi henno kuna irpe margo mini imani da nargo mini imani amargo mini amana ciwoyo da nargo mini amana ciwoyo amargo mini adini da nargo mini adini amargo mini alkawari funtani pitere pe jirma ganna hadithi fonga go aka ka nci annabici ama cerbarano hadithi buko hadithun da'if a hukumsi naruba jinan na karka bongo chow kaci sahibu daini maglulun fi qabri garau jinni ka bun na garau asare kuna in hanku fayo da masenu in karjiyo da masenu nga miloteno da yawo ka bun na garau kacin ga miloteno asare kuna la yafukkuhu illa qada'u dainihi kaji haifasi ka ba karjidi ka akan menna ceyo awi mata hanku fadi milo tudi haifo sika ba pera se sede na garo di bana garo di bana yo chifo na hanku fadi mo felino allah albayo me ana fajo tal se rawahu ad-dailami albayo ad-dailami anda chino se ka chede hadisi yo di chede gun kumano inde ka mara wahu dailami dailami ana hadisi wata gamuno dailami a hadisi magana ka kai ga lafiyante chede gun tano inde chan debi ci almuhimu ana abi sa'idin al-khudri mai da ruka fajiri tarse wato sai sirban wa kaga hadisi di kai kam nzi abu sa'idin al-khudri no amma hadisi wa barno hadithun da'if ana tabbata annabi do sallallahu alaihi wa sallam ne o do der ba kai cene ngadi na ci baka boron magaro ma kabun nagaro balal khairi boron magaro ma kabun nagaro na balal khairi amma macin naka abun nagaro di in pankpan yoda ma sai sare kuna cinedi cerena tabbatande ɓiɗo wo ka tabbata go abu hurayra ɗono nata radiallahu anhu kaci ka rasulullahi ci sallllahu alayhi wa alihi wa sallam nafsu lmumini muallaqatum bidainihi hatta yuqda anhu aw kama qala sal ai sallam walhadithu sahih hadithu o cere tabbatoyo ka annabi ci arsilama henno ka bun nagaraw hunde dengiyo de ya den yona kibaka abongo bongo se non na hanku fadam aden yo ir kurpe bine be ka bor kuru ba dari yono marsan nan na cine den yo wato ana dari jina iba ya ci sabu garau ka gona jinde ya ci sabu harin magaro di bana sai ai kan nabci na sallallahu alaihi wasallam nan nabi ya kaca faji ba kuna sallallahu alaihi wa sallama abu hurairah mana hadithi kuna kwene wal hadithu sahih hadithi limon tabbatayo ka annabi ce man akhadha amwalan nasi yuridu ada'aha adda Allahu an wa man akhadhaha yuridu itlafaha atlafahu Allah aw kama qala sallallahu alaihi wa alihi wasallam kaci wa kana boro noriyota ngano haika boro cinpe kan hansi ne gari amangaro nor awin makwe boro gari an bonji ne ran gagarau da yan na bonji za gagarau kyar manal mani dina wa kana boro manal mani yota awaza garau ma bongo ko nufiyan bana tsari mambori kati yuridu aba anufi anufina ndia amuradu ngano agaradu anufika gonna nordi te na kanga baka bana adda Allah an kacir pe bana se dan yin saka se ni wama kacir pe bana se ifo ganna ka anufi gari kabara bana no za garau diza za ga raudi ta gonna nufi ba no sai kai ma bana sai ne o do sai rin hai fa ima irpe bana sai za a huno yo de buyo banna irpe do no ngadi be yugo de abara zan duniya ne o do no ngadi chere geyo ama buyo banna il norpe pe be ri hin ka bana sai ifa ganna irin ye aya o kuna kal norpe ti la yukallifu allah nafsan illa wusaha il nor kwe kwe bai su boro take sai dai haika gun na iko irin man alfawo kan gace ibn baz rahmatullahi alayhi aci ka der kwe jisi ka su boro take sai dai haika gun na iko nga kwe tere kwe dia na no hini rin garoma nga na garoma kasin na banayo iko anacha su ba asuba banayo mani na sin na abanayo iko metal nor kwe ci wa in kana dhu usratin فنظرة إلى ميسرة kaci woka agono masu kuna garoru ko dingi ya jindi ni mazinkirin na ara hari di kwe ma yoyora nasi de yar kwe na yoyora ni hari hunde beni sadi nga kwe obogo na nawa ya sare kuna ibn bazi ci nga kamu na kwe ma na mansi woka yo mbape kan nawa ya ni kuna peitere kwe bana se domin hadithi o mene zahir bongo domin a zahiri ci bai kari kwe bana se da ya ba buyo banna iri kwe bana se marsa da kwe ba bana se yala saadi wo ka ga gara haba diya noru no de ciyama a hinkar kuri a gbaite mafo ya si duniya ne odo irpe hinika bana pe ka nga ka donge ka garo ma ka gonna bana nufi di seni an garo di bana si jama'a huru a hinika tambara ko awan bara cene ko awan bara bere ko bal hala wai kan nan na rago irpe hinika bana ni asisi mahuro weidi bine weidi ma garo yo haka bana se aga nanon norpe pe be rijisi de abara boron si hunde hay kan bisa kanam kulu pe insuga zemini tubi pa sede haya hinka banna ngana ce min ba'di wasiyatin yusi biha aw dayn kaci wasisi ka pe nam nganon te testama ambara don na cine fo ci ci kanam abanna no no batubi zemini afo ahinkante nagarau da bara garo guru sai wa garo yo ha ha jina den kweyo ka wabana au da bara don ga ka gon na takalle ka jibe kan ga gara ta kalle di kweyo wamban na gana maka wa ngaro yo non sai sadi waru ka tubi zemin jamar pemal no bonkani da ka bara hay ka bisa kanan bongo su to hay kan ga gara ha meten ote da ya sadi tubi sina hay ka bisa kanan kere se garo mama domun garau no ka no ba tubi ma no ya yara ka garo di ma dan saka sai ni wama kan ba tubi ma da si hundi nga na tubi nam se garo garo din tubi dina nga ma no eh ai eh, kada don na miliyoyo na miliyayo na niya kuni De ya ka ka garo yo nam sai ma yara ka fa baga to da yal nor pe pe be riga si sibi nam borfo bi ne kuna mabara hay kan na garo diza annabi sallallahu alaihi wa alihi wa sallam zanka a tabbata halitti mundu ko niyo kuna ka den labaro ka ka karani a hanon ga garaha den cin ga garaha anci wa garau di za sai jina afoyo abongo ya cin garau di zan kweyo sai kabana afoyo sahaba kuna afoyo maza da ya da da ka be ni kaci wa garau di bana sai den zinkiri anduwa ka garau mene importance ci ban sai meta cinte a cino da ya no su ba bana sai hai ba abisho ita wa jingal no borga alfai fo gannan da bi ya wato am kibar sai ka din da borgar ha bara na wayan wala har amma din gai ka gonna nufi a bana a hadisi o kana me kine tewo bongoni sai rinkin sai ka ba ka baran na hin ka bar hali hunde hunu irpe na mu bana kwe ma hunu sai zan duniya ne mabanan sai debi na ka baran na duwa bana kwe ni la haral nor kwe kwe beri bana akwai dice sadina nabi ce amma wa kanin na coro na rutan awin na coro manal maniyo tano awin na mbonjiyo zano garau amma nufi kurno ma coro manal maniyo di lalani man manal maniyo di cikom zanka boro bonjiden ga garau wallahi ni na baye tiyo banna a gwanna yi koka ban nol di bananta amma meta te a garau di mano sokoroko kar ko ga yinti cene cene ko latin kan me do man nol di lalani annatu wa ka haika bana atlafahu allah a bongo bongo nor pelele mo bayasi ka nor dina koto nor dina don baye ti kanu nga ta kriyo ko koto seri pe pe beri ma nol dinga nan barka ka de nol di ci ko no me a ci ko ka nor koto to sadi more garo di mo gona bongo ba buno garo di mo gona gano amogo na na waya amma hadithi ka ka koci in mm, karjiyo da masu yin harcere a na tabbata annabi da sallallahu alaihi wa sallam albayo de aba haifa kunkuni ne odo irma nan duniya hune kuna ne de boro gungara ha ngani nara kube chefo chehinka ata subo ba wa kube hinzan zante fasiri na garodi ban marsa duniya ne na kar kurpe kube no assalamu alaikum bos beten tano beten suriyo to bos ala kar gonu ga o oh, oh, suru mallai ma oh, suru sumbo wala me kari jelfo bonana ala kar gonu ga wo kana garo ma han kura la kar gono garo kwe gano garo kwe chella kar saga no kube ko senni ake ba hinka nga hew no kuru faru de no kube ngan senni kabisa beni ha de ka bara sare kuna non kaniyo nga garo di chine gono nga ba safo ne meta bara alhari garo fo gono ka de boron na ma har jibiri hen non su wallahi den kaniyo aban no zangan ka kan tatabu ya kacin ze in hongo yunga garo diga alfayo ba mete boron temba garo mano amanga na chia atama hune kuna na di hay ka mun hay wola kal turan yo garo da da na canci intaha awan garo ma ko be yo boro ka do ana garo ma ba jiri na ta kana bana sai asuka bitani ajanne maru ko periyo na garo di ma ya amma da dai bai yi ka hanshi yufu na nauka an garo di ma moso so haran din su amma ake ce ungoro meme wallahi a prefere annam kana garo ma nga bine haika a ci sabu boron ma garo ma alfayo sintajina teriya mene masuno teriya mene masu ngano de ma ka ham harta iyari ganna boron ma garo ma mai yo gannan da bina garo ma no sallallahu alaihi wasallam iyari ganna no ngana kai marita ka hongu jina jisi torma aka cimma borodi bana se kanga hongu jina ta dana teya ateya fu ngari ganna ama ho de mbaguna bine ba ganna no rigaroma aba gabu hommadu woka fu mene karaha ya gona bine nga kwe garoza ngari bine ba hayino nsi na miliyon yi ko makwe miliyon hin ka hin za zagaro de ho abar zangari wa ya meche jiri wa gara ha kwa ikpe mal no bonkani dari hunu hadithi o do kamme acino se ka hadithi o barano mete do hadithun daif ana tabbata dubi do ka garo jinni asare kunan ga no hankufa ana tabbata amma wo kayon tabbata ngana cono se ya sinte ngano de boro ka bara haika ana garo ma kabun na garo di kaci ahunde di dengiyo wato asu tambisa jina sai dai na garo di bana marsa su bisa mana agono agonal jannana da agona da badon Allah asugu ngadi adeng adengiyo ama ajisiya kan debi cha adengiyo ama kena adengiyo abatu kpare di kan debi cha hunde adengiyo abe yoza kana asusu sunni adengiyo mani asube hari magaro di bana dem bana be ni na samu bisa wa qala alayhi salam irpedi yazin ken na boyo na matabata ga ayai kati inna a'zama adh-dhunubi 'inda Allah رجل تزوج امرأة فلما قضى حاجته منها طلقها وذهب بمهرها ورجل استعمل رجلا فذهب بأجرته رواه البيهقي عن ابن عمر رضي الله عنهما أو كما قال صلى الله عليه وآله وسلم جماعة حديث يو إلما حكم سيتي تلبرا وحديث حسن شرط يو كم بوكا حديث هندكوني من غدا فهر تنغا زمو كاكا حديثي كا أبو ليو كا برم بين أما حديثي هندكوني مو جناسو برا حجة إلي متنشي النبي صلى الله عليه وسلم kati inna a'zama dhunubi inda allah ilnor pe pe beeri do taari beeri beeri o mane iworgo ikaaso wo ka mutu ko kaasuyo iri pe do rajulun kati boro har boro dukano tazawwaja imra'atan ana wendiya aw wey fo kan na haru fefe na yo aw ceediyo ka hunu haru de haru tere cire awin na buyo domin hay kayon wen na haru fefe noya ambara haru diya na tam awa bonga ya ceeji haru diga ka huna cire aw buyo ya nan fefe wey boro yo kuna aw ko wendiya ngana hiji aman ca nufin ngan na rama goro ka hiji te ana ca nufin ngan na rama goro ka koyo hay hay ka cere nufin oba ama bei wey annabci falamma qada minha hajata aw falamma qada hajatahu minha kati ka da duwa bukata ka biyawa ko wendi ya di awwe cene diga meta te tallaqaha ngana tam borfo gono ayini ko wendi ya gana awa ayini ko we cene fo gana ka takiri ka zansi kurpeite hay ka de guri no ade manga no abongo da ya cire ciba sai ka din ba hiji tarisi amma da ya wono ba su te da ya sa ma hiji a nufi nan duwa ka kanin nara da kanin nara ka beni lekina fana da ya ceji an ji akwai tam ya lekina na ceji ka tam dan kan cirpe tam fo ana wai hiji a hiji o banna ngano hanu fo a kafu kaka ko gambu kari jibiri ana wai diza au celna makari yono sani dun moka wai di baka feri nga ci har kuru don dono a gannan nga kara na feri tamma sani dun mo hije buno me adu kate a laribu ya te a laribu ya te na me na boro biwe abori albayo a sai ganna haikal ban hini kaci ce sai kino kuna laribu mana al'amari daidai laribu da kari ganne yo nga bara ka goreno no hini gono da hadino ko wendi ya ko ba wa hijan amma de anabara goro kai wasu ka hore kanu ko hiji kanu asi kai musumma ba goro an kana yanzu ka gunun kwara da na ce ba da fada-fada ka ko bisa za koyo din nan ya a bisa kan nan no mai caran fen na wai da kwara au koyo di mana dulla wato koyo di bara no zangan bace hansin zai no a yan zai don fara mai ci amma so tuka kan gana waiza gabi ganna hala ton ngoyo he da ya gannan guri koyo hijino mutu'a bon nikahul mutu'a ngano eh shi ayo gon nan hije berkete fo macere seno ko zina nin na wendi ano yin ka macere se katakallate wato anan hijino an jin makunu bon asu ba ko anan hijino amo ga abon wahin sa eh don ka da da in ka rubu da ni a banko da ya ko ci wai din mene da ka ko bisa ko bara wai mene no in to ya iraga nan to ya tip irbe masawakewa to da yan ngano la rubuti kisi den hunu ganna kan ba kwe kurpe yan kwe hije de ho aman su ga ci bano sai ka he kan yoba na akwai da ci no ka nga ban ngama hijete kan ga goro ya na himan ga magoro kasin na wai an ka hunun ga sai konu konu teyu sadi duka konu konu na goro ko teya domin nufi ka bon wahi jeri ta bara ifono an duwa ka to wai di wai terega de abukata biya ka beni ni sa matam ka to lari guda na coro ko tamno kabisa ana kodi di tamno kabisa irpe kwe beri ma lari gudi shiriya wa dhahaba bi mahriha kace ka duka teya ka beni waidi sadaki ka don bano ase nga bisanna alfayo ne an ye iri yo boro bi yoro domin takata ke ka ka iri se ha ha yo kuna ka wai boro macin ngan nan nga haro anan nga hiji ana sadaki no garo bon ngono na hiji dite marsa nga ga gara ha sari na ye kaka kan ngatam alfayo ka bo na wai hiji ngan ngan na wai goro garo bon ngo nga ye kaka wai ditam garota hinka hijiyo mwene na tamyo mwene makane tamyo mwene makane wato amayani kane ngano haifo chene kanga akwai sallaman na ka har motsa ga ta sadaki chelbe na bar sadaki chelbe bano mut'a amayani kane domin norpe chino wa mat'uhunna wa sarrihuhunna sarahan jamila wa mayani kane kan tantamyo henno ngano madu haifo ka sallaman na de 100 millions de 200 millions de 300 millions ma kunkuni kadam envelope den yi ko na to ya ba senkanti senkanti di ba ha to ya alfaji voldogu shehu voldogu di te farko ma mabana ni to ka ami alba ka marza iri o har boro ya tam ko voldogu no da ya cire ka ko bisa kan ya ban maren ma no hinan bisa anacin sadaki kan donga kadam za hije ngana bano cere sugun ngadi no sadi na do adala voldogu yara ndama da ya forto bara ita go april ka april monteno ba can duwa forto tago kada man belopu den nani ya mohe waka waka waka sari ngadi no nka nọ nsa bisa forto ati bara guna ko no nti forto sen nini nka buno marje ndondam nsadaki iribina ne yoyi fo yori dam tungu yoro ri dei dei kadam de ya sanga hijiri matungu yori lasabu marije marja da wani e kano da ta hije kuna kuru a sadakina mala sabu marjen wi a mawaji siyo bal da ban ma be yani hije kaza na wi da ya da ka bara bisa a hini maren gano ma no hini an goro kadi a hini yo guda bo kan sadaki di yeti kanon se noru hamini au noru hayayo ayin kala sabla sabu ay kayo nga bo na wa kabu kaba hunu hay kan don damase au an harta ya da sin na yiko awan bisa da go na yiko akul dia bara dibi amma tara forto guna ko nuno to mar sanga boro ka bara na we boro hiji garau ko ba ma taba ka taba ka be na na tam kayai ka sadaki ka don ba bana se zakabi sanna afa bi gono ka na bara ya cere mo so ma sadaki no nan cha na we di hiji garau mar sa de ngan na we di goro ni se an nan hanu ba de we di hunu an horo we di bugu ka mene almani hayo fiso fiso borfo choro metente wai di jino ka da ma se kuna cha dan to zan ba ci supa na metan cer ma wace mo so so ngon nan mene eh abokan ga ta miruwayo ichichi chichori sa man bizo bizo kaka wai di bali zikuna sari ka ko ni yo na munara karuka kam abai bi na cin ka ta no kasi man na ka da nuran na zanga wai di ba ma guna ko domin wai foyin mai bango mani zan bangadi hanfal na fajiri tene ko ga yara ho ko wendi ya mabon na bakwai ka ba ma hiji bakwai di sin na yi ko kwalwa sin zino chandi gana bine latiyo marsani ibara ni gonna iko kan bahini ka hiji sen an na manal wasidin ma macere se ama bongo bana ni madan ka ma hiji den na hiji almani kandam dam dino azaka no abakwai di sari ko goro han guda fo imma mo haifo ta ka bugun bine turani su hini kazin birin na sadan yin ba haifo hari mo hankaran maji hijebu he jibo alwasiri gbe na cejo ni jine yo kan don dan da alwasiri makana kaka jiji asadaki na be to ngana oborgo yo ka fa himal do kambe de ya meta kerete za da dia ko wende da shinti di rogo jibo ngana ahura abugu ka kwe ka lebe kurku kakpe tuku sadi ko denge de wendi ya bisha bishana to amma kuriyo ngari adena ba deide domin zammandiro yono arsilamu yo hima mo barakle mo geyo cerese mo pare on kurpei ndiroyo ma bara haika mo jine honno yakuna bara ka wendi ande yarda ka man hiji kanu apese surun ka hijina da ka bara huno ya su bori no ce jan baru ana ce hannu guda ba ci ban man jina ku ko bisa da ana cin nufi ga ka baran na ka goro yano ni ba ma bine bai fata ka wai borgoro ko tense surun na race ne domin annabi sallallahu alaihi wa alihi wasallam mbar halita boy no kan nan tenon na charo bili zon wal hari wo bongo do mane kokorokodi no be jenne awanti charo abongo do kamme ya mutu kabara kokoroko to ngan de bici iwo kamme mon non ka ka wai boroten birika amongo yo dembamma adamyani adamya alhali mo ji moso moso ni mon ba no ma dam ya nan kai daidai awe bor si ka kai yo daidai an zaka sen ni ban nabi wayo na kai sai daidai sallallahu alaihi wa alihi wasallam annabi awayo na kai sai daidai to sadi ko kan nan ban we makai daidai ni bongo bongo ya ba ba yo ni kai daidai ba ni mon ba yo na man na kai daidai darin suru na channel ba marsa in shi zimbirin nara wato kan da ce asu ba kaza nga ta ce fo asa cin sa su ba kaza ina yara ce yinka da ya ce hin zan ta har barkwa hin zan za we barkwa ta ta ta jin ha den biyoro ata jin da jibon macha ma jina za hawo aboro ngai ko ba tam yuno ngai ko ba tam yuno annabci nan na fe dika ta ya <clears throat> wa rajulun ista'mala rajulan nabar fo kan ana hansina lo ana zabaru. annabci ista'mala ana lo na moriya na borodan bai nga tense alfaharin wannan kariya boro ma boro zaka pe na ran pe kare kusum fara se kare de 20 sur 25 au 30 sur 20 marsa fari ka be anoruni ngan dere dere di duka bar baje hin kano imma kangara mani beni yo ngan hununindi an ka gogun kemmaki densi si bere sengu ngoro keri kukpara ka mee ndị edunu ngwo ka mbọ ọsa mma ndukagonu na atụ nwukwu na anya nze ana bori annabci nga nduka zuru fa zahaba bi hujuratihi nga nzuru na abana boroza nga ya annabci a tariri mutuka kasu aci zure fana zure hinkante mpo taburu magonu odula zuru zamani ka kunal gode boro mpo ta ka kogoro odula zuru mbongo ya gonu odula zuru domin mai non ba ka ha mai ho de bor ka gogun ha manal fasiraju abun waran no dan ci ano ho bor fo su ha bor fo gani mani mane awo den de ga bukata ci fo nun kan be ka den kwen ga ga den kwe kada da ra ci fo numero no nkari da he azano da bara ka me studio da ka me ka kodio nga na zan be ka de ya he sabu fo gona sem makwe da ka tem ma ce alban ngan na boro dan gbe saka nga dan gbe di ngan numero gbe te amaka be ni ngan numero si ko gbe te nzuru na no nawo wallahi boro goro kan gun hansu ne gbe yo nor koto yo abara mo mori alfayo fondation fonon dam eri pe tamfo yo se jinjire mene fondation di aberio alfayo a chen ne dari ko katara ah haika gu se to nkana ben dublu ru de meten ga jono diru ha to madalla irgwe ba san wakewa eh alba diru mana wai alba yo ngano dan jinjele ko nga jinjele lo piaw ko me kari nga batu me kin ni abuka ta pe ne makana lo alba yo me we aduka te we iboro we ana telenza ya moda abuka mo feri na diru we ku kadera alba yo ngano himma ko ni bocho ba pa posin kati anki anki boro ya na labudi ku nganki boro no ngati boro marje ngato nya foyo na ko wende ya foyo ya na ya na te body chel de na nane alba kana gbeidi gunan na gbei teriodi no be baci amon tu be saba huname wala se wa kayo ngbe terio nori okoto wala se ma ko sun na haikati hay ka huna meno automatiquement wallahi ha chino wo kamba gbe teri lo ka honga norba ne ko la ma gorombo wallahi domun sinnan hansine rahma ba ce ne labudi kan na kudin mabeni ni kan ban norbanan sai madare ate za su su ba fe biya kaka ko labu gere e, e den yaya na labu o gere ka beni ka ka kani ko dure na jenne madu kacin na norbana pe men na ba me hari meta bara me cin hari ba hortuno awin wai no boro loya awin ko no boro loya kana norbana se to sa da ka bara mbongon ay mano arsilama mambongo jisin hansine wa hara gordo de heini ibaga nan nabti yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi no kuna a fosi ka kimino ba funtu sede aban na hansina ka aban na bomo ir kuna borosi ka ba tabi ir kuna bor fosi ka aban na bomo wahara to ibo ganna non hansina wahara nganna wahara di beya ya sai ir pe mar ko su kamar sisibi ngano a cereji de moso mabaguna ngari bor fo joro gono ngon na gbe jina non na man sin na gbe teri non baba idiya kaya mo so ha anjino no ma so yo ba to bai bai ba hini ka go na sima to ni onoru amma sin na ma so onoru agon na tasi noru amma sin na ma so onoru sari me adu ka ba tasi na sima mariga hunu haita ba ma so asin na chere noru afayo abori da yadda na cina di kurpe guna ifo wannan kuna gunde kwani gunde kwani no domin a su ba hini kasi ma zagaro don su ma kai ce tutukano yọ́nà tá a sí pẹ́ bẹ́ẹ̀ ni pẹ́ sùn ká bẹ̀rẹ̀ kaba ń nabẹ̀rẹ̀ ṣeré mi káwa a tọwọ́ o tẹ́mọ̀ tànàdùká tẹ̀lé màdùká bíbélì to marsa nga maso cere adu ko bogono wenu kuna de ciniji sano ciniji moga kari an yara ko karaha simadi masu kasara afo anduwa eh, meten cerma wace sashe kadabu de ciniji bani an ka hunu afa mo gon gbe kwanci jima aka sin tan kai jina alfayo da ka biti ade su te henedi magbaite antasi dabu simadiga kuna dide mo yeyo de mo bon katifa mahaniya ka fati ngadi non jina ka sin tin na gbe alfa manna du bodi noru den nan la me non ba ka laari domun gbe ngbe dina bara portere sin irpe mar ko su kamar sisibi de boro hinkan ka o hadithi o kuna annabi cinque ko bara borfoyno ka ntariri mutu ka bara tari beri tari beri beri yukuna bai sinte ka boro ngate ngada ifodo kaca na wai boro hiji aman ja aban magoro aba mata bano numa gara gana na du sai dai na hiji na baduwa ka be na duwa ka be ni ngana wai ditam kana sadaki bana sai ahin kante nan na kai bara boro ka ara boro za bai ka bolti na bai ta sai ka be ni nga zurun na anoru borfo gono kan zurun nan han sino noriya se ciyama se ciyama mbine sin nanu fi balo halan ka to boro ma ci gbe gbe eh, teri se ba nun kan ba makwe nai nun kan ba hini makwe nai alfa bo di ben su ni ka kwen dara nun fo to boro mo ba anjiri ma ci ba makwe nara yi ko do an pe yi ko me botoji kana garo bana ai kan na yi ko me boton na di den don zoburi eri gwamnati gbe teriyo kuna fonon sabu ya kaci sabu ya na kam na kam mete kete ke bor fo kan kun gara haga nga fona million za ka fo kun kuna envelope kuna ka ama be botoji ngana cha se abine yei na hai kan na no amari ba dan no ngaro kan kun gara ha kuna na kaza zo alfayo aya eh, nindi do ade di imani de hai kan ci dia bara wallahi bodi na imante domun norka bodi pe no ato 10 nuka ga gara ha miliyon tutuma ngano boro ta se hay kan gun gara ha kuna irin disi wa da mun zobuna albayo za hay ki ga za no ma koyo der kuna fo se non kana labteriyo nga dan bodi garo kuna ndi yano alba ndi yano ka anan nono bacin ka nan no anan me botoji na rishiwana arrashi wal murtashi wo kani ya no nani kani ya kan me kwasere kata ndef ju no kuru laliyo ah, ndir goro ha den ka do pozu bo ir mo wete mo nani wala bar haramun ci banga baro hani aka jawo idde ma da mun garo kuna ci bibi ne ngabo di pe ko bana chene chene har garo di beni alfa agay tor pe mar ko su kamar jibi eri bakani ne wodo ka alfa siraju ya abago na tontoni tontoni fo ka abate erimana ho gure yo kuna yano bine ha ha yo kayo mbazumu albaya ba ngadi cere ta irse insha Allah دكتور عدنان بنقولوا أشروا إن شاء الله دي محاضرة مفتوحة زاها هايو ديركو با الفاهين كانكو هو مبهي هنا نزيبو يانو أموغا هاليهم ديروك الفاسان كانا سيتتبر هالنو سبحانك اللهم وبحمدك نشهد لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم